ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global tí ó wà ní orílẹ̀-èdè nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run a ó máa kíyèsí wípé a ti ń bára wa sọ̀rọ̀ ọlọ́run láti ẹ̀kọ́ èyí tí a ti ń kọ́ látinú ìwé Jákọ́bù àti kíyèsí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti orí kìíní láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ ìkejì dín ní ogún lónìí yìí lágbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú nígbà tá a máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run pàápàá a ó máa ṣe àyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run láti ìwé Jákọ́bù orí kìíní yẹn ẹsẹ̀ láti ẹsẹ̀ kọkàndínní ogún sí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n wọ́n sì máa bára wọn sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a gba àdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run Ọlọ́run ọ̀rọ̀ a ga ǹjẹ́ ní wákàtí yìí a pè yín wípé kẹ́ bá wa pé nínú ọ̀rọ̀ yìí kẹ́ fi òye àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín fi yé gbogbo ọkàn tí ó máa gbọ́ àti èmi náà tí ó máa sọ kẹ́ fún mi ní àṣẹ ìmọ́lẹ̀ yín kí gbogbo alápapọ̀ ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ayé wa kó sì fi ògo fún ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ rí mo sọ wípé a máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí mo wà ní tí mo sì jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ mọ́lé ẹ̀kọ́ bíbélì tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ní ìpòrúru ọkàn tí ọ̀rọ̀ náà kò sì yé mi nípa àwọn ọmọ Ísírẹ́lì àti àìgbọràn wọn sí Ọlọ́run ìbéèrè tó máa ń wá sí mi lọ́kàn ni wípé báwo ló ṣe wá jẹ́ kí ni ìdí ẹ̀ gan tó jẹ́ wípé bí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí àwọn ọmọ Ísírẹ́lì bọ́n ṣe ń tẹ̀lé Mósè tí wọ́n sì rí ọlọ́run tó nínú ọ̀wọ́ iná tí wọ́n rí ọlọ́run tí ó ń bá wọn rìn ní alẹ́ pẹ̀lú ọ̀wọ́ iná tó sì ń fi kùrukùru bá wọn rìn ní ojú ọjọ́ tó jẹ́ pé síbẹ̀síbẹ̀ wọ́n ṣe ṣọ̀tẹ̀ sí ọlọ́run eléyìí fún mi ní ìpòrúru ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà títí tí mo fi wá lọ sí ilé ẹ̀kọ́ bíbélì gan tá à ń pè ní sẹ́mínárì ní bíbá yìí ní ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà oṣù ọdún tí mo fi ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ka ọ̀rọ̀ Ọlọ́run tí mo sì ń sọ nípa rẹ̀ tí mo sì ń kọ́ ẹ̀kọ́ àkọ́jilẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run mo rí i wípé ó rọrùn wípé kí etí ènìyàn kí ọkàn mi àbí kí etí mi pàápàá kó di sí ọ̀rọ̀ Ọlọ́run kí ọkàn mi àbí etí mi kó máa sùn sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ rí ó ṣeé ṣe fún mi láti lè tàn ara mi jẹ ó rọrùn fún mi láti lè tàn ara mi jẹ kí n láti máa lérò wípé mò ń wà nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí mò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run nígbà tó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run yẹn wà nítòsí mi ní gbogbo ìgbà tí mi ò sì ṣe tí mi ò ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ kí n ṣe bákan náà nìwé Jákọ́bù ṣe ṣe ìkìlọ̀kìlọ̀ ó ṣe ìkìlọ̀ ní ẹsẹ̀ kejìléní ogún wípé ká má ṣe ká má ṣe jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan torí pé nípa ṣíṣe bí eléyìí à ń tan ara wa jẹ ni ó ní à ń láti jẹ́ olùṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa kí a ṣe ẹ̀rí ẹ̀rí pé láti ìgbàdégbà ni a máa ń rí eléyìí nínú ayé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àbí pàápàá nínú ayé ara wa nínú ayé wa nítorí pé a súnmọ́ ohun Ọlọ́run àbí a súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń jẹ́ ká máa wí pé ìsúnmọ́ tá a súnmọ́ yẹn ó máa ń fẹ́ ó máa ń fẹ́ ṣú wa lójú ó máa ń fẹ́ tàn wá ó máa ń fẹ́ jẹ́ bí ẹ̀tàn ìṣú lójú ká máa lérò wípé à ń pẹ̀lú Ọlọ́run ohun tí yóò sì jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ àbí àbáyọrí ìdàgbàsókè nínú nínú nínú Kristi Jésù kò ní í ṣe pẹ̀lú pé èèyàn ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣùgbọ́n ìdàgbàsókè wa farahàn nínú Jésù Kristi nínú dídi àtúnbí wa nígbà tí a bá ń mú ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ tí à ń múlò fún ayé wa ẹ rí i pé Jákọ́bù ó tẹ̀síwájú nígbà tó ṣe àpẹẹrẹ tó fi àpẹẹrẹ ẹnìkan tó jẹ́ pé ó wo ara rẹ̀ nínú awò jígí tí ó sì kúrò níbẹ̀ láìpẹ́ ó sì gbàgbé gbogbo bí ó tiẹ̀ ti ṣe rí gan-an bí awò jígí yẹn bó ti ṣe fi hàn eléyìí la nínú ẹsẹ̀ kẹta lé ní ogún àti ẹsẹ̀ kẹrin lé ní ogún ìwé Jákọ́bù orí kìíní a lè máa rò bẹ́ẹ̀ nínú ọkàn wa wípé ah eléyìí kò burú náà pé kò bá kò kò kò kò burú ṣùgbọ́n a ń láti mọ̀ wípé bí ènìyàn bá wo ara rẹ̀ nínú awò jígí tó dára tó sì pé ẹ̀rí gẹ́gẹ́ bí Jacob ṣe sọ eléyìí tàbá wíwo ara wa nínú awò jígí yẹn òun ni wípé awò jígí yẹn máa fi ó ń fi ayé wa gangan bó ti ṣe rí gangan ó fi ń hàn wá ní ọ̀nà tí ò yẹ kó rí ó ń fi ayé wa hàn wá wípé eléyìí o ayé ẹ̀ bó ṣe rí yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ àwo jígí tó máa fi ayé wa hàn wá bó ṣe yẹ kó rí gangan níwájú ọlọ́run àti bí ó ṣe gbọ́dọ̀ rí a máa fi hàn wá jígí yìí ó ń fi ó ń ṣe àpẹẹrẹ àbí ó ń ṣe ó ń fi hàn wá irú ipò gangan tí a wà àti ipa ẹ̀ṣẹ̀ nínú ọkàn wa ó sì gbúdọ̀ jẹ́ ọgbọ́n fún èmi àti ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí wípé kí a máa jẹ́ni tó ń kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run kí a sì máa ṣe àkíyèsí àwọn ìyàtọ̀ tó wà láàárín ohun tí a kọ sílẹ̀ àbí tí a sọ ọ̀rọ̀ Ọlọ́run àti ipò tí ọkàn wa wà nípa ti ẹ̀mí bí ọ̀rọ̀ ọlọ́run ṣe ń ṣe àlàyé àbí ṣe àpẹẹrẹ rẹ̀ eléyìí ló máa lè ràn wá lọ́wọ́ láti máa gbé àwọn ìgbésẹ̀ tó yẹ tó tọ́ láti lè láti lè fi yí padà tí ọ̀rọ̀ ọlọ́run máa ń sọ fún ẹ pé ayé wa ò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run á láti máa yí padà ká máa tún ara wa ṣe nípa ọ̀rọ̀ ọlọ́run torí pé eléyìí ni ọlọ́gbọ́n máa ṣe ṣùgbọ́n àwọn tí kò ṣe ọlọ́gbọ́n wọn ò ní wọn ò ní ṣe ohunkóhun nípa ọ̀rọ̀ tí ọlọ́run tí wọ́n gbọ́ lórúkọ jésù èmi àti ẹ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ jésù a ò ní jẹ́ òpè àbí òpònú sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ọ̀rọ̀ ọlọ́run òun ni ó jẹ́ awòjígi ti ẹ̀mí fún ọkàn wa fún ẹ̀mí wa tí a bá sì wò ó dáradára ta a wonú ẹ̀ tá a wò ó dáradára ẹ rí i wípé á lè ràn wá lọ́wọ́ láti lè ṣe àtúnṣe ìtújẹ́ pé ayé wa yóò fi lè wu Ọlọ́run ní gbogbo ìgbà mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ìwọ tí ò ń gbọ́ mi wípé ǹjẹ́ o tiẹ̀ ti gba ara rẹ láàyè láti jẹ́ kí ọkàn rẹ àti ẹ̀mí rẹ kó yigbì àbí kó sùn sí ọ̀rọ̀ ọlọ́run tí ò ń gbọ́ bẹ́ẹ̀ ni mo tún fẹ́ béèrè bákan náà wípé bí mo ṣe ń bi ara mi léèrè bẹ́ẹ̀ ni mo ń bi ọ́ léèrè wípé ǹjẹ́ èmi yìí bí mo ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí òye ǹjẹ́ òye ọ̀rọ̀ ọlọ́run yẹn ìjó tiẹ̀ ń yé mi ìbéèrè kẹta tí a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara wa ò ní wípé ǹjẹ́ èmi tilẹ̀ ń wo àwo jígi ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ṣe ń pe ọkàn mi fún àtúnṣe àbí sí àwọn àtúnṣe eléyìí ni màá bi wá léèrè tí màá sì máa fi wá sílẹ̀ pẹ̀lú ká wá ìdáhùn fún láti ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ lónìí lórúkọ Jésù Kristi Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti Ọlọ́run wa a fún ọ̀rọ̀ yín tí a ti gbọ́ lónìí a dẹ̀ dúpẹ́ bákan náà torí pé ẹ fún wa ní ọ̀rọ̀ yín èyí tí a lè wò gẹ́gẹ́ bí awò jígí èyí tó jẹ́ pé ó lè jẹ́ ká rí ọkàn wa àti ayé wa bí ẹ ti ṣe fẹ́ kó rí gangan tó fi tálẹ̀ ti fi àwòrán ẹ̀ gangan fi hàn wá mo gbàdúrà pé kẹran wa létí ká má ṣe jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà tá wo àwo jígí ṣùgbọ́n tí kò ní í ṣe nǹkan kan sí ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀mí mọ́ láti lè jẹ́ olùṣe bíbélì olùṣe ọ̀rọ̀ ọlọ́run ètò yẹ pé yóò lè ràn wá lọ́wọ́ láti lè ṣe ohun tí ó sọ kí ayé wa kí ó lè máa wu ẹ̀yìn ọlọ́run àdúpẹ́ torí wípé ti ṣe bẹ́ẹ̀ nípa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù a ó tún máa pàdé jésù kristi ní olúwa ó dàbọ̀.